dáadáa yìí ah ó yá Akeem lọ Akeem lọ ó dà ń pé mo fi díẹ̀ lára tí Akeem mú bọ̀ ní ọjọ́ ọjọ́ Saturday mo fi díẹ̀ lára tí Akeem mú bọ̀ mo fi sórí atẹ́gùn àmọ́ ẹ lọ sórí Facebook báyìí ná ẹ jẹ́ ká kọ́kọ́ dọ́dọ̀ bàbá àgbà tó kú ìyẹn crocodile ẹ ẹ jẹ́ ká kọ́kọ́ dé ọ̀dọ̀. bàbá àgbà tí à ń wí crocodile yẹn ọ̀nì ẹ lọ sórí Facebook ẹ lọ sórí Facebook ẹ̀hẹ̀ orí Facebook ni ilẹ̀ wà báwọn bá ń gbé kinní sókè. ó ní. and um, yeah that's what you are seeing on your screen where the crocodile is eating live chicken guys and guys this process was scary like. <laughs> <laughs> it was so scary for me. Um, yeah, this that's one thing about <laughs> traveling and taking history and all those stuff. You see things that really scares you, but <laughs> what to do? Oh, Nothing to do. And another interesting story about this crocodile is mm. that um, he's a male crocodile, but it lay eggs, which was kind of funny to me. Like, how come? But they said that's how it works. That it lay eggs, Facebook, and even the eggs are in highly demand by the women who sells herb, while the feces are also eh. used to prepare herbs to those looking for the fruit of the womb as you believe in it. If it works, no problem. So I went ahead to ask that is there any sacrifice they make maybe every year or every month for this crocodile? And I was told that no. The only thing they do is that give it chicken to eat once in a week and yeah that's all that there is no sacrifice they make and Unfortunately, that day I went there, I was not able to see. I was not able to see the man in charge. He's an old man now, so I was not able to meet him. I had like few questions to have asked him, but yeah, that's how it all happened. But I feel like later in the future, I can still go back there to meet him or meet anyone who will tell the story more hmm. better. But this is the little, yeah, we were able to get from people around. Yeah, people around. So thank you guys. Thank you for stopping by to watch my video. Yeah, we come to the end of the video. Yeah, so thank you for su supporting me. Thank you for stopping by to watch my video. àwọn tí wọ́n wà tí wọ́n ń wò lórí Facebook àwọn ni wọ́n ń rí dunjú àwọn ni wọ́n ń rí dunjú ó nu ṣe rí gbà tí Akeem lọ ànílé ẹ jẹ́ kí n wò ìgbà tí Akeem lọ ó dé agboolé Délé Ṣòlú ó dé agboolé Délé Ṣòlú Akeem dé. De

ìwọ wo ìwọ ìwọ ló wàá ṣàlàyé ibi tó ti gbọ́ bàbá àgbà sọ gbọ́ torí ọ̀sà àtẹnumọ́ pé bàbá àgbà kú bàbá àgbà kú <laughs> bàbá òní ò sọ <laughs> eh, bàbá olóyè Raofu Yusuf Yesufu tí wọ́n jẹ́ Ayingun Olúbàdàn ti ìlú Ìbàdàn tí wọ́n sì jẹ́ olórí ilé Délé Solú Délé Solú mọ́gàjì ni wọ́n ti bẹ̀rẹ̀ o fẹ́ràn pé àti bí mọ́gàjì ni oyè Olúbàdàn ti bẹ̀rẹ̀. náà ni òjò ń bínú kábíyèsí bàbá nígbà tẹ́ ń pè mí mọ́gàjì. nítorí pé mi mọ́gàjì ló ti bẹ̀rẹ̀ ni nítorí <laughs> pé mi mọ́gàjì ló ti bẹ̀rẹ̀ ni ẹ ṣeun ẹ kú dìde sá lágbára Ọlọ́run ẹ pẹ́ ẹ dẹ́kun àwọn bàbá yín lágbára Ọlọ́run ẹ̀mí yín ó gùn tààrà lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára Ọlọ́run sọ́kàn yín ti balẹ̀ báyìí pé ẹ gbọ́ nípa ẹni tá kì í mú pé bàbá àgbà mm. eighty four year old ọ̀nì. ó jù bá ń lọ. ó eighty five lọ. Ah, ebi nìkan la ti rà á. ó eighty five lọ bàbá. Ah. àwọn èèyàn ò fẹ́ gbọ́ ẹ jẹ́ á lọ ọjà tá a bá tọjà dé ok ká kú pa ọjà a ti pàjà hmm. torí bàbá a ti pàjà báyìí. ó ju eighty five lọ. ṣe rí àtìrandíran wa ló hmm. máa ń ṣe ọ̀nì okùn kò sí ìgbóngbòngbò nìkan ló ti sọ wá. ẹ bàbá ẹ dákun ẹ bá ẹ bá mi gbé ohun tó kò jẹ. so ìjẹ́rù lọ́dọ̀ bàbá wa kábíyèsí. ìjẹ́rù. ibẹ̀ ni lógbómọ̀ṣọ́. ògbómọ̀ṣọ́. ibẹ̀ láti sàn wá. nígbà tá a dé Ìbàdàn ibi tá a kọ́ wà. kábíyèsí o Npetu ọ̀rọ̀ dórí ọ̀dọ̀ yín lẹ́yìn o. tẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ àwọn ni wọ́n sọ̀tún mọ kí ni a fi ń ṣe a fi ń ṣe ọ̀nẹ́ ni wọ́n sọ̀túnmọ̀ rẹ̀ gan-an. kí n bá wọn gangan sọ̀rọ̀ lórí ẹ̀. lórí rẹ̀ so ngbà tí wàá débàdàn abàkan bẹ tí wọ́n ń pè ní owó baálé jésù olóòní gbogbo tí wọ́n bá sí ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ pé délé délé ní wọ́n bá pẹ̀tù ní wọ́n pa gbá ní wọ́n pa wò nínú odò kan tí ń bẹ ní owó baálé wọ́n ti rí ọ̀nì. inú odò kan tó wà ní owó baálé. ọ̀nì àkọ́kọ́ ó sì ó lé lé ọgọ́rùn-ún ọdún tó lò. ọ̀ní àkọ́kọ́ ló bí ọgọ́rùn-ún ọdún. nineteen thirty nine ló kú so nineteen forty ni dáàdi tèmi bí débẹ̀ ló dé Màgàjí ó lọ́wọ́ ara ọ̀ní eléyìí lọ́dọ̀ àwọn ìran akéwkérékì nísàlẹ̀ bàbá àsàlẹ̀ hmm. àwọn ọmọ ara sẹ́yìn ó sì ní yọ. abájọ tẹ ẹ sọ pé yóò ju eighteen eh, forty ló tó rà délé tiwa ó sì ó ní lọ́mọ ọdún mẹ́wàá kó tó di pé ẹ rà á so kì í ṣe. so bàbá àgbà tó etí tó wọn tó ninety four nìyẹn ẹ má pè é bàbá àgbà mọ ẹ táàkì mu wa sọ fún mi nù mo fẹ́ bí ibi mò ń lọ bẹ náà pé kí nìdí tí wọn fi ń pè é bàbá àgbà ni. àwọn ẹ ẹ mọ àwọn èèyàn wa kò sí tí wọn kò sí tí wọn ebi wọn kúrọ pé ọ̀nì a máa a máa wá wo a máa wá kíyàn tíyàn bá bímọ a máa fọmọ hàn irọ́ gbogbo ẹ àwọn bàbá bàbá tó bí mi ọdún mẹ́rìndínlógún mo lò pẹ̀lú wọn nínú gbọ̀ngàn kò síjọ́ kankan mo fọ ọlọ́wọ́n bá mi sẹ̀rí pé wọ́n wá sí nǹkan kan tó jẹ mọ́ bọ níbẹ̀ àfi ẹ̀rì ìpamí sọ́ni ẹ̀rì ìpamí sọ́ni ẹ̀rì ìpamí sọ́ni gàrà mẹ́fà mẹ́fà ẹ̀rì ìpamí sọ́ni láàmú asáré kìtìkìtì lórí bọ́ọ̀lù tí tí a gbà àwọn èèbó lọ́wọ́ ajé gbajúmọ̀ bẹ́ẹ̀ àti pé ọjà lọ́wà ọjà òjì àwọn èèbó àwọn colonial masters Mm. wọ́n máa wá wọ́n gbó bí ọmọ wọn wá wọ́n gbéyàwó ọmọ wọn wá àwọn ló já mọ̀ pé. nígbà tí wọ́n lọ zoo làwọn dẹ́n ṣe ń tiwọn. Eh, àwọn ló já mọ̀ pé ọ̀nì a máa jẹ adìẹ àwọn bàbá ọ̀rọ̀ adìẹ sí rí omi ní tíá kọ́lá pàmì sí. omi ah, ọ̀nì tìgbà yẹn ò kí ń jẹun ni. omi omi sani ni wọ́n máa ń wí but àwọn èèbò ń wá lọ́sọ̀lọ́sẹ̀ wọn máa ń wá àwọn ní ọ̀rọ̀ adìẹ sí i àwọn bàbá yẹn ra sí kómi wọn sàmọ́ ti tán bẹ̀ ni wọ́n ti tán bẹ̀ lórí tó bá tán bẹ̀ yọ lọ yọ wọ́ ọ̀nà tí ó ti ti ti hmm. ti kú so ibẹ̀ ni bá a ti ṣe nìyẹn àwọn tó ti ràn án lọ́wọ́ lórí ẹ̀ notis lọ́kọ́ pọ́n lọ́kọ́ gbẹ́ kànga fún wa. torí ọ̀ nìyẹn náà fún fún lé fún lé fún lé ni fún lé ni àwa là ń lò fún òní kàngan bẹ́ẹ̀ dìsìn tá lò hmm. bẹ́ẹ̀ ni bàbá wa ọ̀tún olùbàdàn tó ní hmm. nígbà wà gọ́vnọ̀ àwọn náà àwọn náà wọ́n gbẹ́gbẹ́ olù fún wa a tún lò dòní hmm. bàbá wa igbákejì pírẹsidẹ́ǹtì Ọ̀ṣínbàjò wọ́n wá àti gọ́vnọ̀ gọ́vnọ̀ wa ti jẹ́ Ajímọ̀bí tí wọ́n wá sọ́dọ̀ wa wọ́n rọ̀ ní àwọn náà tún fún wa ní bọ́ọ̀lù àwọn tí ọba lè tí ọba ti sí omi hmm. yóò kú omi sá ni problem rẹ. bàbá ṣe mọ̀ pé tí èèyàn bá fi nǹkan kan sọ̀dọ̀ ẹ̀yìn àgbà ní ẹ̀rí bẹ́ẹ̀ sà tí èèyàn bá fi nǹkan kan sọ̀dọ̀ lẹ̀ tí ó lè jẹ́ òkúta lásán gan hmm. èèyàn fi sọ̀dọ̀ lẹ̀ tó bá ń lọ Eh, eh, tó tó tó tó tapo sí tó lọ tó bọ̀ dé lọ dé ń bọ̀ wọ́n ní tí ń dó sànú o eh, tó bá lọ tí ń fún lóúnjẹ tiẹ̀ ó fẹ́sùn lóúnjẹ tiẹ̀ ní ẹ̀ o. eléyìí ò wá rí bẹ́ẹ̀ ó gbé omi lásán. anju adìẹ sí anju kí ni kí bóyá hmm. làwọn èèyàn ṣe rò pé. àwọn àwọn adáhunṣe hmm. máa ń rányàn wá hmm. wọ́n wà bá wa gbẹ́jọ́ pé ara àwọn èèyàn àwọn ọ̀yá wọ́n sì ní káwọn fún ní ọ̀ni tí wọ́n bá mi èmi máa sọ. wọ́n ní káwọn fún ní ọ̀ni bíbá. wọ́n fún ní adìẹ. kí fún ní ládìẹ wọ́n mú ẹ̀bùn wá fún. ọ̀ni kí ó ṣe dáadáa fún ọlọ́run tó fi ọ̀ni pamọ́. Hmm. tó fi pamọ́ tí ò tí ò jẹ́ kí wọ́n máa kí wọ́n ti pàjẹ́ nínú nínú odò. láti gbà yẹn. òun náà ni ó ṣe ni ó ṣe fún yín tí mi wí fún àná. Hmm. àwọn kèésì kèésì àwọn ọ̀mọ̀wé gan wá nọ́ọ̀sì gan wá. Hmm. a sì ti ṣe. tí wọ́n dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń eh, kán fún ní nǹkan kán fún lẹ́bùn. babalọ́jà ti na páìpù wọnú omi wọn. Hmm. so pé kẹ̀kẹ́ máa ṣí omi fún. táwọn ṣí omi fún a fi sí sínú kéèjì eh, kẹ́ẹ̀gì tí wọ́n fi lọ rè wẹ ẹni tí tara rẹ̀ ọ̀yá. Eh, wọ́n máa ń gbọ́ omi rẹ̀ wọ́n máa gbàgbé ẹ̀. a máa gbà bẹ́ẹ̀. wọ́n á sì máa gba ẹyin rẹ̀ náà. Mm. ẹyin ọmọ yẹyin ẹyin rẹ jọ ẹyin pẹpẹ yẹ lọ. egbò ni wọn kọ tí wọn bàbá agbóhùn òyìn yẹyin mọ. wọ́n tó bí ẹ̀ẹ̀kan lọ́dún márùn-ún. ṣé wọ́n sì ń ṣe citizen fi kú iná yìí ìgbà ọ̀nà yẹ kàn yìí. ó ti pẹ́ o ó ti pẹ́. ẹ ó tọdún mẹ́ta mm. abasi yẹyin ti the age of ninety mm. abasi <laughs> yẹyin ti the age of ninety nu. èmi gan gbọ́dọ̀ bá ń bẹ̀ ni <laughs> nineteen forty three wọn bí mi mo ti ti wà báyìí káì nígbà gbẹ́jú bá ń bẹ̀ mí àbí yóò kú bàbá kò sí òun ṣe ẹbọ kankan ẹbí yóò kú jù bẹ́ẹ̀ ṣe rò lọ ṣùgbọ́n kí ni ìtumọ̀ ká tí àwọn ọmọ fi ń sin Ọọ̀ni hmm. kábíyèsí òun pétu náà lè sòtún mẹ́ kábíyèsí òun pétu. torí tẹ̀ bá dọ̀dọ̀ wọn ní ìsìn hmm. wọn nílé Ọọ̀ni nù. ní lóun pétu. ní ìjẹ́rù lọ. ìjẹ́rù lọ́hùn. ẹ̀ẹ́n. wọn nílé Ọọ̀ni nù. Ah. Ọlọ́run ṣe mo ti mo fẹ́ lọ bẹ̀ bàbá torí bàbá bínú mo fẹ́ lọ rí bàbá mo ti rí ní tí n fi kẹwọ́ tí n fi dé ọ̀dọ̀ wọn. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo gbọ́ gbogbo interview tẹ́ ṣe pẹ̀lú wọn mo gbọ́ mo gbọ́ mo gbọ́ so àwọn wọn lè sọtúmọ̀ ẹni kì í ṣàwọn nìkan là ń ṣe ẹni bàbá wa tó gbéṣẹ̀ Lékan hmm. Balógun àwọn náà ń ṣe ọ̀nẹ́ ìlú wọn pe Lékan lẹ́gbẹ̀ẹ́ lé bàbá wa Akínlóye wọ́n sin Ọ̀ọ̀ni ń bẹ̀ hmm. lágbẹ́ni gan wọ́n sin Ọ̀ọ̀ni ń bẹ̀ bọ̀ nítorí. ẹdú sísìn Ọ̀ọ̀ni sísìn Ọ̀ọ̀ni tó ní nǹkan kan yóò wọ́n lè ẹ hmm. ẹ ẹsìn mọ̀ ti já sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nu bàbá irú àwọn tí wọ́n wá tí wọ́n yé wọn tí wọ́n ń gbọ́ omi lọ́dọ̀ ní tí wọ́n ń ṣe fún ọ̀nílé tí wọ́n yé wọn hmm. ẹ̀yin lè rí from that angle. Ah, ìran wa ní ìsìn kan báyìí níbi ah. àfisẹ́gbọ̀ọ́lé. Ah, ẹ̀yin lè rí from that angle. ẹ sáwà sọnù ni wọ́n ní àti àṣẹ bóòlù àṣà ní àkọ́kọ́ wọ́n ṣe náà ni ibi tí wọ́n ṣe sí lónìí wọ́n ti kọ́ ọ̀sẹ̀ àná. mo ṣe ẹ̀gbọ́n bì kan pé ọ̀nà ìta àkọ́kọ́ páwọn wọn wá gbé o. Ah, mọ́jà wọn bí rọ́ọ̀tà máa bá nu èèbó èèbó wọn. ntọ́jà àṣẹ ń sí gbangba náà nu kó má sọ pé bìkan la gbé la tán gbé lọ. ṣé ti 1939 tó sì wà ń bẹ̀ tá a lè rí yẹn náà ni. ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀n bẹ́ẹ̀ mi ta ọ̀ní ta ọ̀ní lásì ta ọ̀ní náà lásì sí. ẹ̀ẹ́n ẹgbẹ́ rẹ̀ lẹ́sìn èyí náà sí. Ah, akim ò mọ kò rí yun gbà náà. ọ̀dọ́ rẹ̀ bẹ̀rẹ̀ abẹ́ sí kó mọ̀ bá sọ pé à ń bọ̀ wọ́n gbé lọ ń bá wọ́n ṣe torí irọ́ ti pọ̀ jù. bó ṣe wà dájì bó ṣe wà ń sìn mm. torí wọ́n ti mọ bẹ̀yẹn o ṣé mm. ah, ń ro ni o mò ń roni o bàbá àwọn kò gbọ́dọ̀. ẹ wò ṣé ní tèmi ní tèmi o ti sinmi fún un ṣùgbọ́n àwọn gbogbo ẹbí ó làwọn ará mi sílẹ̀ ẹ mọ̀ mọ̀ ẹ wò wàhálà rí ọ nípọ̀. ó ti mọ́ra kí ló mọ́ra pé àwọn tán jẹ́ yúùtù ni wọ́n lè. àwọn náà wọ́n lè. ẹ̀jẹ̀ kẹ́nìkan wá sọ̀rọ̀ bàbá àgbàlagbà nìyí o ṣé bàbá oníròkó ni. bàbá oníròkó ni. ah inú mi dùn láti mọ̀ yín. <laughs> bàbá oníròkó ni ẹ. Eh ẹ rí i pé ní ọjọ́ tí wọ́n pè wá pé bàbá àgbà kú bàbá àgbà kú nǹkan kọ́kọ́ fi pè wá nìyẹn pé ọ̀nìkan bẹ lóje o ní agolé déléso nígbẹ́jọ́ délésolú o bàbá àgbà náà pé ó ti pẹ́ mọ̀ pé àwọn èèyàn hmm. ọ̀rọ̀ kèrè tí yóò bá lé kan yóò dín kan bọ́n ṣe pè wá tán sọ fún wa gẹ́lẹ́ nìyẹn bàbá àgbà kẹ̀ pé kódà gan sátọ̀dé gan náà fẹ́ ṣòkú wọ́n ti máṣọ ẹ o agbọ́dọ̀ débẹ̀ agbọ́dọ̀ débẹ̀ nígbà táwa sì ti dé yànnà òjé la ti ń fojú òpó yẹ ká ti máa rí tẹ́ǹtì ká ti máa rí ibi tí wọ́n ti to tẹ́ǹtì nǹkan kan sí kó wá tó di wípé àwa yà sí ìgbẹ́jọ́ délé ṣolú nígbà tá a ti wà débẹ̀ náà náà wá ṣàlàyé pé àyìn tó jẹ́ kán máa pè ní bàbá àgbà ni wípé ó ti gbó ti dàgbà ó ti pẹ́ ní tó jẹ́ káwọn fún lórúkọ bàbá àgbà ni. àwọn ò fẹ́ rágbà fi ni. so n tó ìdí ẹ̀ nìyẹn táwọn fi ń pè ní bàbá àgbà. wọn ò fẹ́ rágbà fi ni. so ibi tó ń ṣẹlẹ̀ gan nìyẹn pé. wọn ò fẹ́ rágbà fi ni. Mm. bàbá oníròkò ojú mm. eh, gbogbo ń ta abáláyé ta dànù pẹ̀lú tó ń yọ wá lẹ́nu mm. ṣẹ́rí tí bàbá wí pé wàhálà kìnìyẹn pọ̀ eh, bẹ́ẹ̀ ni torí pé ara tiwọn náà ti ń dára gbà ṣùgbọ́n tó yẹ pé tó yẹ pé wọ́n bá ń lé ni tó di dandan àtúnrẹ́ ní tí yóò tún gbé dìde láti pé hmm. kán wà mìíràn ìgbà àwọn náà dẹ̀ ti sọ pé kì í ṣe pé wọ́n fi ń ṣẹ bọ torí pé kì í ṣe pé wọ́n lọ gbé kọ̀ọ̀kan ẹ̀ ẹ̀. bọ́n ṣe ilé dé agboolé délé solú wọ́n hmm. nìyẹn dá wọn mọ̀. bẹ́ẹ̀ni gbogbo àgbáyé Eh, eh, eh, aṣojú ẹjẹ kẹ pẹ ẹ ti dàgbà ẹjẹ pé aṣojú àwọn ọ̀dọ́ ẹwà ẹwà babalọjà babalọjà ayíde àyìndédélé solú babalọ́jà gbogbo jì. babalọ́jà mm. gbogbo jì. kódà tí mọ́gàjì sọ lẹ́ẹ̀kan tí bàbá wa sọ kọ́lọ́njà eh, ah. eh, ẹ kọ́lọ́njà rí bàbá pẹ́ ẹ ṣé wọn pé bí ẹbẹ̀ náà lẹ sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ eh, so ọlọ́run jẹ́ òbàjọ́ kọ́lọ́njà rí wọn pẹ́ ẹ rí i pé àwọn náà sọ lẹ́ẹ̀kan pé àwọn máa ń gbọ́ pé àwọn kan sọ wípé ẹ tán bá ti bí ọmọ ń bẹ wọn gbọ́dọ̀ lọ gbọ́mọ sílé ọ̀nì pé láti lè fi mọ gbogbo ẹ náà làwa náà gbọ́ tí wọ́n sọ fún wa. àǹkù táwọn fi rí ni <laughs> ẹ̀sìn ni mm. ẹkún gbèsà <laughs> ẹ̀sìn ni babalọ́jà òde. ɛwrasa ɛbɛ aka mo kí gbogbo wà lé o àjíǹde ọmọ o aláyè náà orúkọ mi ni gbogbo òjé market. ẹ káàbọ̀ sórí ètò ọmọlé ọmọ Olúbàdàn ni mí. ọmọ Olúbàdàn ẹsẹ̀ ti gbọ́n tí bàbá wí hàn kan ó ti sú àwọn àgbàlagbà bàbá wọn ti fẹ́ mọ́kàn kú ń bẹ̀ pé ah, ọlọ́run ti ṣe é tọ́lọ́run ti bá wọn sin eh, bàbá èyí ń lọ àwọn ò fẹ́ ṣe wàhálà kíní mọ́ pé ojú wo lẹ fi wò ó ẹ súnmọ́ kíní yìí. bí bláìsì pé àwọn bàbá wa ti dàgbà ni hmm. làwọn fi fojú wò àmọ́ ara nǹkan tí a fi ń lo dáàlà níta ni. káyì àti bá àwọn ṣe mítínì nílé ah. lánàá pé kí wọ́n dákun kí wọ́n wà láṣẹ kára mi rẹ a máa ṣàbójútó rẹ̀ mo mọ̀ pé yìí ò ní gbà àwọn ìwé ò ní gbà ó ti sú àwọn ah, àgbàgbé àwọn ìwé ò ní gbà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí zero nine one two three seven zero eight six seven five tàbí plus two three four eight one four two four nine one zero zero six eh, kó mọ̀ dìde kó mọ̀ lọ́tọ́ kó mọ̀ dàrí yànjiyàn n tó bá rú yín lójú torí gbogbo eh, ìròyìn ti ká láti ọ̀sẹ̀ tó kọjá tí eh, wọ́n máa ń fún àwọn àwọn tí àwọn tábà ní nǹkan bá wọn máa ń fún wọn lóko kò lóko míì ju pé ọ̀nì náà lọ ọ̀nì náà ni wọ́n máa ń fún ó dà hello. Mm-hmm, mm-hmm ọ̀nì ti kú ọ ti gbọ́ gbogbo wa la ti gbọ́ o ẹ̀yin náà ti gbọ́ oríṣiríṣi kó má lọ tán kó má dàrí yànjiyàn àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì bàbá Ayégun Olúbàdàn bàbá Ràúfù Yẹ́sùfù àwọn ní tí àjọ wà ní orí ètò yìí n tó bá rú lójú nípa ọ̀nì ilé Délé Solú tí ó kú lọ́jọ́ Thursday tó kọjá tí wọ́n dẹ̀ sìn ní ìlànà mùsùlùmí. orí pé mo rò pé tó. ẹ ah, ah, ah, ṣe mùsùlùmí o. ẹ̀rọ àti ìkírun ààyè sọ̀run. nígbà tí wọ́n sí ẹ̀yin náà ó sì gbọ́ kan àbí méjì ntẹ́ bá gbọ́ tẹ́ fẹ́ clear ẹ jẹ́ ká clear ẹ̀ báyìí ńgbà tí bàbá ṣì wà lọ́dọ̀ mi ẹ jẹ́ ká clear ẹ̀ kò sí rúmọ̀ kankan mọ́ lórí ẹ̀ hello hello ma. hello ẹ kú ètò. yes ma. hello sir. hello mo ń gbọ́ yín ma o hello sir. ta ló wà ń bẹ̀ láti bo. hello sir. Ah, ẹ bá ń reyún bá ń reyún ó dà ń pé kò já náà bá ń reyún hello hello wọ́n wà lórí ìlà gbẹ̀yìn ẹ̀ hello. hello. ẹ káàárọ̀. Ah, ẹ káàárọ̀ o. yes sir. ẹ mọ̀ sọ̀rọ̀ láti Kásùmù alájí hmm. èjì lórúkọ mi bàtà wà bọ́njú bàbá ọ̀nì yẹn hmm. wọ́n máa sọ pé ọ̀nì yẹn tí wọ́n bá ti bímọ nílé délé solú ọ̀nì yóò lọ sínú ilé abiyamọ yẹn wọ́n gbọ́mọ yẹn fún ọ̀nì tó bá eh. jọ máa lè ọ̀lẹ́ ọmọ yẹn ò ní yé tó bá jọ mọ ọkọ ẹ̀yọ ọmọ yẹn ó yé ah, ah. ìgbà táwọn àgbọ̀dún bá nìyẹn tó ń sọ fáwa nígbà tá a wà nítorí éèdì kìíní mo ti wà ní eighty six báyìí. eighty six. lápapọ̀. bẹ́ẹ̀ ni. ah bàbá. mo ọ̀tá gbọ́jú dání. ẹ má dá wọn lóhùn. ṣe gbọ́ bàbá ń dá yín lóhùn o. irọ́ ni wọ́n ń pa wọ́n yẹn gbọ́ mi wọ́n yẹn gbọ́ ọmọ kankan fọ́ọ̀nì ọ̀nì kankan yẹn kìí fi sí bàbá kan lọ́wọ́ bẹ́ẹ̀ ní rédíò nàìjíríà. ok. ló ń sọ̀rọ̀ kú sọ pé wọ́n ti rí i pé èèyàn lóhùn ti ọmọ eh, ọmọ tó lè dó lórí réńjọ kan ní nǹkan kan ọ̀ni a máa kí yíyan sọ pé ẹranko wa máa kí kí. gbàngbé. irú ẹ̀ rí. a gbọ́dọ̀ wọnú ẹ̀. ṣé báwọn èèyàn ò bá rí ṣé. a gbọ́dọ̀ wọnú ẹ̀. hello. hello. ọmọ lóhun irọ́ wọn pa o. Mm-hmm. hello. hello. ẹ káàárọ̀. hello sir. yes sir. àwọn àti ẹkú ètò ẹ̀ mọ̀mọ́ ṣe o. àmín. ẹ sàyìn àtàwọn kan láti ọ̀rọ̀ yàn. ẹ ṣeun. ẹ ṣeun ẹ rí i pé gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ náà ní ìtamọ̀ pé wọ́n ti yànnà náà ẹ̀ báwa náà ṣe ń gbọ́ náà ẹ̀ pé kódà yóò fi ìrù bẹ́ ọmọ sí méjì ní tó bá jọ máa lè. tọmọ bá jọ máa lè. ẹ pé tó bá jọ máa lè ni. tó bá ti débẹ̀ báyìí pé èyí ìsọmọlé wa yóò fi ìrù bẹ́ mi. wọ́n pa. bàbá ẹ gbọ́. ẹ rí wà kéke. a máa jáde lóru gbẹ́ẹ́ la fi èèpẹ̀ sí ilé o mm. máa ń lu ibi kan wà ń bẹ́ lé ìdòwú gidigbi sáré lé òjò ìbàdàn mm. ṣẹ̀gùdù kan bẹ́ẹ̀ mm. bẹ́ẹ̀ ibẹ̀ ni máa dúró sí la máa ń kára ma so ńgbà náà bá fẹ́ mu yóò máa lu ìrù yóò máa tí wọn gbogbo sábẹ rò pé ń fi kò fi rùbẹ́lì kankan. wọ́n ṣe ẹ̀sọ́ mọ́ra wọn náà ni wọ́n ní pé tí wọ́n bá bí ọmọ lágboolé pé bàbá wà á kí hàn ah. pé bá ti wá débẹ̀ wá pé yìí máa sọ ọmọ wa yóò kàn fi yóò kàn gan rí ọmọ ni. <laughs> ọ̀rọ̀ kéré. ó ti dọ̀rọ̀ kéré tí mo sọ ní ẹ̀ tí ó lé kan kì sì dín yìí máa lé ni. kó má lọ tán kó má dàríyànjiyàn bàbá Ayégun wà ń bí báyìí n ti bá ń ru yín lójú kó má di pé wọ́n tún wá kọ kinní kan nu pépà lọ́la àbí lórí social media tí wọ́n ní kinní kan ẹ béèrè tó bá ru yín lójú tẹ́ ẹ ti gbọ́n pa ẹ̀ tẹ́ ẹ fẹ́ correct ẹ jọ ẹ béèrè báyìí torí ẹ̀ la ṣe fàṣìkò yìí sílẹ̀ èwo ni ń ṣe ló yẹ á máa ṣe báyìí àmọ́ èyí náà tó léwo ni ń ṣe <laughs> ó tó léwo ni ń ṣe wọ́n ní tí wọ́n bá pẹ́ ah condemn it ìwọ ìsọmọlé wa kí lọ wá débì wọ́n ní ó kàn gbèrú ni wọ́n ní yóò kàn fi rú bẹ́ẹ̀ ni. mẹ́rin ló wà mẹ́rin ló ṣẹ́kù mọ́. ẹ̀ẹ́ ṣùgbọ́n. hello. hello. hello. yes. ẹ jọ bí bàbá wa ṣe sọ̀rọ̀ yẹn hmm. wọ́n kúkú karùn-ún o ó gbogbo sọkúsọ tí wọ́n sọ sí kò dá o. pé kí wọ́n pa láti kó dá sí kọ́lá rẹ̀ mú ló ń sọ̀rọ̀. sọmọ àdúgbò yẹn ni yín irọ́ mi ò sọmọ ah. àdúgbò a máa ń gbọ́ lóríṣiríṣi ní Ìbàdàn lèmi náà. Ìbàdàn ni yín bí ìgbà tí wọ́n ní kí wọ́n pa ntí kíní ìdílé kíní wọ́n máa ń pè kíní tó ṣẹ̀dílé kan lẹ̀. kán pa òòṣà ìdílé kan run. kán pa òòṣà ìdílé kan run wọ́n tiẹ̀ wá léyìí tiẹ̀ sóòṣà but àṣà àṣà ìdílé yẹn ni àṣà nìyẹn mm. àṣà ìdílé yẹn ni àṣà àbógun sẹ́wọ̀n eh, kó àwọn jagunjagun kankan ni àwọn gbogbo àwọn. bẹ́ẹ̀ni jagunjagun ni a. so àwọn jagunjagun jọ̀hún tí wọ́n bóyá eh, eh, tí wọ́n bá rí mú bọ̀ ní bí nǹkan gun tí wọ́n bá rí mú bọ̀ wọ́n máa ń sọ di kíní tí wọ́n máa tọ́jú ẹ̀ rẹ́jẹ́rẹ́jẹ́ kó má jẹ́ pójú ogun gan ni. ọ̀rọ̀ ẹ lọ kàrọ ẹ kàrọ màmá ẹ kàrọ sà ẹ kó ètò. yes ma. ọpọlọ yín ò ní dàrú lọ́wọ́ lọ́nà ẹ jọ ìgbà tí wọ́n ní kì í ṣe òòṣà wọ́n ní kì í ṣe òòṣà ṣé bí ẹranko ni ẹranko ni wọ́n wá fi sí níṣẹ́ èèyàn ah. wọ́n fi sọ́gbìn òrìṣà wọ́n fi sọ́dọ̀ òrìṣà ẹni ẹni ọba gbà wọn láàyè ká máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ máa ayé ti lajú ju gbogbo nǹkan bá ń lọ. Eh, èmi gan-an mo ti gbọ́ nípa ìkan náà wà lọ́nà ọ̀tá rẹ̀ mọ́tà nìkan. chọ́ọ̀chì àti mọ́sáàsì kankan tá a ti gbà lẹ́sìn ó ti jẹ́ ká lòdì sí àwọn nǹkan tiwa gangan ṣe mọ̀ gbogbo táwọn jagunjagun jọ. ẹ lọ́ọ̀ta ọ̀pọ̀ ẹ lọ́ọ̀sà ìkànnà ń bẹ ní òkè àrẹ̀mọ hmm. ní ilé kan bẹ́ẹ̀ lókè àrẹ̀mọ tó rọ̀mọ̀ Ìbàdàn lèmi náà mo gbọ́jú báyìí ni mo sì ti wọ eh, forty five years báyìí mo hmm. gbọ́jú máa yẹn náà ní lókè àrẹ̀mọ ìkànnà bẹ́ẹ̀ lókè àrẹ̀mọ ah. ní ilé kan bẹ́ẹ̀ lókè àrẹ̀mọ. àṣà àṣà wọn eh, bàbá ti dá yín lóhùn bàbá ẹ̀gbọ́n mọ̀ náà ti sọ́dún sa bàbá ti dá yín lóhùn wọn láwọn ibo kí ló sa àṣà àṣà àṣà àdílé wọn bíi lógò bíi logo oníkíní yẹn jẹ́ bí ìgbà tá a bá fẹ́ yọ logo kúrò ní ara bóyá company. ara ń ta àfilẹ́ kó ká wọn jẹ́ nìyẹn. kò sí tá a jẹ. brand. alhaji mo fún ni mi fún ara mi. Ah, mo mọ. bàbá tó bí mi muslim ni ẹ hmm. jọ̀ọ́ kó má lọ tán kó má dàrí kó má tún dọ̀la kẹ́ má tún máa sọ nǹkan míì anything tẹ́yìn náà bá gbọ́ nípa ọ̀ní ilé délé solú ẹ̀yin náà ẹ béèrè báyìí. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ bàbá. orúkọ mi ni arówólò isaka tuwala music ládìgbò. ah ẹ ǹlẹ́ sà. wọ́n ṣíṣe tí ẹ rí yẹn àṣà ni ògo ló dẹ̀ jẹ́ nínú ilé ibi tó wà o wọ́n ṣe pàṣàrù kan jẹ́ kọ́ni mi ó wá ọ̀ni hmm. mìíràn kó dé sínú ilé àgbòdìlé. àwọn yúùtù náà ti sọ bẹ́ẹ̀ babalọ́jà òjé ti sọ bẹ́ẹ̀ ẹ ṣeun wọ́n fi fújì kọ́ wálé tiwọn. àtàní ọ̀nbẹ́nulé àwọn ìyá mi gan lè mọ lámù. níwò. tó ń ṣì wà láyé ó ti kú. ọ̀run rẹ̀ ló jẹ́ lẹ́fẹ̀ẹ́ ní. ẹ wàhálà mi síbẹ̀. Ah, kò sẹ́ni tó mójútó bẹ́ẹ̀ máa ní wọ́n á máa fún ní wọ́n á máa ju eku tó bá kú yá máa pa ọ̀fọ̀ àwọn àjù bẹ́ẹ̀ hmm. wọ́n á ju adìẹ ọmọ adìẹ wọ́n á jù síbẹ̀ hmm. gbàtà àwọn kékeré àwájẹ máa ń sọ oko kékèké síbẹ̀ yóò yára oko bí ibo yóò tún gba oko ẹ̀yin kékeré àfọwọ́fà yìí pọ̀ ẹ̀yin. ìpẹ́pẹ́ ibi irú rẹ̀ ló dìde ẹ̀rọ bà wá pé ó múra àjà hmm. so ẹnna kò mélòó làwọn ọmọ fojú kanu ayé mọ ní ìsìn. Ah, àbí tó zoology yẹ̀yẹ̀ mélòó lọ zoology ní ìsìn lọ wo pé kíní. àbí inú ìwé náà làwọn ọmọ ti ń. bó ṣe kíni àwọn ọmọ kíni sífọ kọkọdà kò nídìí kí wọ́n ṣe máa fọ́ọ̀kan nù òwe fáwọn ọmọ àdúgbò yẹn mọ́ wọ́n ti mọ̀ pé sífọ kọkọdà ń bẹ lé. ó tún lè já owó fagbolé ibẹ̀ kan tí wọ́n mọ̀ fowó wò. àhẹ́ ah, nà ó. so kì í ṣe pé ẹbọ kan mm. tàbí òrìṣà kan gbogbo nǹkan gbogbo nǹkan lẹ̀ sí gbogbo nǹkan lẹ̀ sí ti sọ bẹ́ẹ̀ bọ́ fún abáyé ó dá ó karantin kó bá wa yóò ẹ ẹ rò bẹ́ẹ̀ sá tí ah. kìíní yóò karantin kó bá wa kìíní gan ah, nígbà tá a wá gba ẹ̀sìn àjòjì láàyè tá a fi pa àwọn nǹkan àṣà tiwa run ah, eh, kì í ṣe bẹ́yẹn ló wọn máa gbóngbà mi àwọn ẹlẹ́sìn mi lè sọ fún yín pé oògùn ni ti ń ṣe òun pé it's against eh, nǹkan mẹ́rin Jesus Christ it's against Muhammad nǹkan mẹ́rin ló papọ̀ mọ́ra wọn àwa eh? kọ́mẹ́rẹ́ ni a fẹ́ kó sábẹ́ ẹyọ kan àṣà hmm. inú àṣà hmm. ẹ̀sìn hmm. ìwà ìwà àti ṣe wa so mẹ́rẹ̀ẹ̀rin ò papọ̀ mọ́ra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tá bá mú mọ́ ìwòsàn torí pé èyí tó ń ní ìsìnkú àgbo yìí àwọn bàbá kan tó bá pé kinní kan hmm. ngbà typhoid mẹ́nìkan ní kò lọ sí kan báyìí kò sí ó dé ó dé abẹ́ ìṣe ni ìtọ́jú wà ṣùgbọ́n wọn fẹ́ kó mẹ́rẹ̀ ni a fẹ́ kó sábẹ́ ẹ̀sìn kankan ṣó. ẹ̀rù ń bà mí o a ti pa gbogbo nǹkan bàbá hmm. ọ̀rọ̀ lè tún fa ah, ọ̀rọ̀ lè tó fa kí n tún pè yín gbà mí sà. àwọn ah, wà pẹ̀lú ògùn ah, ọlọ́run. ẹ ṣeun ọlọ́run tó ń gbọ́ ti yín ò ní gbẹ̀yìn dà ọlọ́run ṣe máa wà pẹ̀lú yín ẹ dẹ́pọ̀ àwọn bàbá yín bàbá ẹ̀mí yóò tún kó gògùn kò sí kò ní gògùn yà ẹ ṣeun bàbá lọ́jà ẹ ṣeun o ah bí. kí bàbá wa ẹ karùn olúbàdàn. ẹ karùn. ẹ karùn olúbàdàn bá wa kí wọn. bàbá bàbá ah, kábíyèsí o bàbá bàbá kàdé.